Kọ̀mílábídí Kọ̀mílábídí mo fẹ́ di tíṣà lọ́la Kọ̀mílábídí mo fẹ́ di tíṣà lọ́la Kọ̀mílábídí. ẹ rántí orin yìí àbí mo ní kí n já yín sí ni ṣé ẹ mọ̀ pé àwọn nǹkan tẹ́ ẹ bá ti gbàgbé òun la máa ń fẹ́ yín létí ẹ kúkú ti mẹ́ńtẹ́ ẹ ní lórí ètò iléeṣẹ́ Orísun náà ni ibi tó jẹ́ pé a ti ń wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ nínú ìdílé wa kọ̀ọ̀kan ẹ̀dẹ̀ òdùnbí àlàáfíà làbá yín Ah, orin bákan bákan ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni a ò ní sí pẹ̀lú òkú ẹ̀ ẹ mà kú ọjọ́ mẹ́ta kan ẹ kú bójú ọjọ́ ti rí hmm. àwọn ọmọ ń kọ́ ìyàwó ń kọ́ bàbá ń kọ́ àlàáfíà ládé bá yín àlàáfíà wa ò ní di fíàfíà ètò náà rèé wá bá ètò <laughs> tá a ti ń wo ìbáṣepọ̀ ìbágbépọ̀ nínú ilé ẹ mọ̀ pé ilé ló máa ń ro kí ìta tó ro gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ mo ní èmi ò gbójú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò wá ti wá ìrànlọ́wọ́ mi tọwọ́ olúwa wá tí ó dá ọ̀run òun àti ayé òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ̀ ẹni tí ń pa wá mọ́ kì í tògbé kí èsì ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tògbé bẹ́ẹ̀ ni kì í sùn olúwa lé olùpamọ́ wa olúwa lé òjìji wa lé ọwọ́ ọ̀tún wa òrùn kì yóò pa wá ní ìgbà ọ̀sán tàbí òṣùpá ní ìgbà òru ọlọ́run ó máa pa wá mọ́ nínú gbogbo ibi gbogbo ibi ò ní wá o ó kéré ó pọ̀ kò ní wá èèyé àmàtúntì délé nìyí tá a bẹ̀rẹ̀ sí ní mú un láwẹ́láwẹ́ ṣe mọ̀ pé nípele nípele là á kọ́lé nípele nípele là á káàsẹ̀ nípele nípele làgbàdo tọmọ tiẹ̀ nípele nípele là á màmú wa fún ilé ni àwọn ọmọ ọ̀dùnná malálùbáríkà àtúntì dé sórí ètò gẹ́gẹ́ bá a ṣe máa ń kíra wa. Adédèjì Adémúyìwá lorúkọ mi ń jẹ́ kọ́kọ́rọ́ ọ̀rọ̀ làwọn èèyàn ń pè mí ọmọ nọ́pà mojì mí ọmọ onímọ̀ṣẹ́ àjínà ọmọ ní mo ṣe àná kòru ọmọ òwòye kàlà tí ń tan náà sán ọmọ aláràlá ọ̀gbẹ̀gẹ̀dẹ̀ lódò ògbólú ọmọ ìlú kú mẹ́ẹ̀dẹ́mẹ́ẹ̀dẹ́mẹ́ẹ̀dẹ́. ẹyẹ mi ò fagbákọ̀fọ̀ lẹ́ni my partner in crime mo ti lọ ra fọ̀ sẹ́ẹ̀lì tí mo máa lẹ̀ mọ́ lẹ́yìn ọrùn kó ṣáà lè jẹun gbádùn but ètò ẹ̀jẹ̀ a ṣe torí mi ò lè dáṣe o ẹ wo orísun mi ò dárìn lẹ́ni orísun gbogbo wa kò ní sun gbígbóná lágbára Ọlọ́run bóò ni ọmọ alágbò àgògó bàbá mi ẹgbẹ́ ògiri ló dúró pẹ̀lú ọwọ́ rẹ̀ méjì ọkọ̀ lu wákàtí èkejì lu ìṣẹ́jú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n iléèwé alágogo gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n iléèwé alágogo ṣíọ ẹgbẹ́ ẹ kúlé ẹ kú ọjọ́ mẹ́ta ṣàlàáfíà lẹ wà àwọn ọkọ yìí kọ́ àwọn ìyàwó yín ń kọ́ àwọn ọmọ wa ń kọ́ ṣàlàáfíà ni wọ́n wà ṣé ẹ̀ ń búra àwọn bàbá àtàwọn màmá ẹ má gbàgbé wọn sábúlé o ṣé mọ̀ kí wọ́n kẹ́ wa nígbà táwa kékeré ẹ jẹ́ káwa náà kẹ́ wọn nígbà tá a dàgbà. ọlá tòrera ìbírò ń kẹ́ ọmọ olówó yọ̀ lèmi ń jẹ́ èmi lọ́mọ́jìlá lẹ́ṣọ́ ọmọjìlá beauty ọmọjìfẹ́ gbogbo máa dára bí ebi láìgbàdé mọ̀ láò ké òkè kọ̀nàkọ́nà mú jẹ́ sáà ti ní mẹ́sàgbò ẹnì kò kí ń jẹ́ mẹ́sàgbò kó má làgbò lé o àgbò bọ̀ lọ́jọ́ ó wà lẹ́kùlé bàbá tèmi gbogbo ọlá ní kọ́ńdù wa lára tá a ṣàgbọ̀sálẹ̀ wóròmùwóròmù tó wá dàbẹ̀ nípẹ́jọ́ mi ti ń pọ̀ ẹ má bínú a máa tẹ́ níbi jọ́ ni mí kí wòròwòrò rẹ̀ kó má bàa gbọ̀n sílẹ̀ ilé ni mo ti bẹ́jọ́ èmi kò wá san dowó ni ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ojúmọ́ ire tó sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ ìbáṣepọ̀ láàrin ilé láàrin ọkọ síyàwó àwùjọ wa ọ̀gá sọmọṣẹ́ ẹ̀gbọ́n sàbúrò bí dáyé wa ṣe máa dùn tó ṣe máa dán tó máa létò tó máa lárinrin òun la wà fún lórí ètò yìí ẹ sì mọ̀ pé tá a bá ti dé báyìí ọgbọ́n ìmọ̀ òye ẹ̀fẹ̀ kò wá ṣe kí ni kò wá gbẹ̀yìn nítorí pé bọ̀dá tí wọ́n wà ní ẹ̀gbẹ́ mi yìí ìjọ̀gbọ̀n one of Africa bí kò ṣàmà wájà mi onísọ lẹ́nu ni ó fẹ́ jẹ́ kí n dàbí ọmọ burúkú bẹ́ẹ̀ mọ ẹ̀yin mọ̀ ẹ̀yin mọ̀ mo mọ̀ pé táwọn ò bá mọ̀. ṣó wàá máa wò mí níran o máa jẹ́ kẹ́nu gẹ yìí bò mí mọ́lẹ̀. pẹ̀lẹ́sọ̀ ní ìgbà wọn ẹ̀yin ará ilé <laughs> ẹ sì mọ̀ pé tá a bá ti dé bó sì lè wù kí ẹ̀fẹ̀ pọ̀ tó hmm. ọ̀rọ̀ pàtàkì a lè ṣe ká má mú wá fún yín ṣe wá àwọn àgbàlagbà àwọn àgbà Yorùbá wọ́n sọ pé ibi tá a bá roko sí ibẹ̀ là á fàbọ̀ sí ibẹ̀ là á fàbọ̀ sí ṣe rí ibi tá a roko sí lọ́sẹ̀ tó kọjá òun náà ni ìbáṣepọ̀ tó dánmọ́rán tó yẹ kó wà láàárín òbí àti ọmọ nígbà tá a wá wòye pé àwa àkọ́kọ́ ọmọ àti ìyá ọmọ àti bàbá ni wọ́n kọ́kọ́ ríra wọn nígbà tí ọmọ bá kúrò níbẹ̀ yẹn bo ló kàn tọmọ ń lọ ilé ẹ̀kọ́ ni òun ló fi fà á tó fi jẹ́ pé lẹ́nìí ìbáṣepọ̀ tó dánmọ́rán tó yẹ kó wà láàárín akẹ́kọ̀ọ́ àti olùkọ́ òun la fẹ́ gbé yẹ̀wò adémiwá. ó ní bàtàrí àdúgbò kó ká. ee bàtà rẹ̀ á dún kókó kàbó bá kàwé rẹ̀ bàtà rẹ̀ á dún kókó kàbó bá kàwé rẹ̀ o bàtà rẹ̀ á dún kókó kó bá wá kàwé rẹ̀ bàtà rẹ̀ á wọṣẹ́ rẹ̀. ọlọ́run ní jẹ́ kí bàtà àwọn ọmọ wa kó wọṣẹ́ rẹ̀ nílẹ̀. mo fẹ́ kẹ́ ẹ gbìyànjú kẹ́yìn náà mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ pé ẹnìkan kẹ́ ẹ ní kí wọ́n gbé tẹlifíṣàn wọn káwọn náà tàn án bóyá wọ́n ṣe ń sùn lọ́wọ́ ni kán tàn án kó gbé ètò ilé nìyí. èwo tiẹ̀ làbọ̀rọ̀ sùn torí ilé ayé ta wà yìí sìn ó ti wá dẹ́rù ṣé wá rí àwa níléeṣẹ́ wa lórí sùn bíbà yìí hmm. ah, a wà lórí kí ni a wà lórí fóònù yín ibikíbi tẹ́ ẹ bá wà kó owó làbọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ máa tan tẹ́lì kò nídìí ẹ̀ nídìí ẹ̀ ẹ ṣàrà ṣe kí ni ẹ ra bọ́ sórí áàpù yín áàpù ọ̀dùn ẹ ṣe kí ni ẹ download Star Times ẹ bá lórí sùn bẹ̀ kẹ́hún ní kẹ́ẹ̀tẹ̀ àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ àtòru life and direct life báyìí gbogbo nǹkan tá a bá ń ṣe é bí ilẹ̀ máa máa rí owó labọ̀ ẹ wá sọ pé ẹ̀ ń lọ bí iṣẹ́ ẹ̀mí dẹ̀fẹ́ miss program yìí o ẹ̀ dẹ̀fẹ́ lè ti fún mi iṣẹ́ kò nídìí ẹ̀kọ́ kí apc yín ṣe tí ẹ ṣe kí ni ẹ gbé tẹ ẹ̀hún fóònù yín ẹ gbé sí app wa ẹ̀kọ́ tẹ Orísun TV ẹ̀kọ́ tẹ bẹ́ẹ̀ ẹ̀kọ́ tẹ ní ọ̀gbẹ́ ẹ̀kọ́ tẹ báyìí ẹ bá ti tẹ báyìí gbogbo nǹkan tá à ń ṣe lè máa máa rí kòkò lé owó labọ̀ lọ́sọ pàtàkì. ṣe inú ọ̀rọ̀ tá à ń sọ iná ni tó ń sọ yẹn wà. torí mi ò gbọ́ ni. o gbọ́ o gbọ́ mo rap. the number you have there is busy àgbàrá ni ẹ o ṣe ṣe you are my witness ṣe é rí pé òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣe é mọ̀ pé òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀. a ṣe torí kó má tàka sí mi ó sì ti ta tèmi náà ó máa ń ta tó mẹ́wàá lójúmọ́ ẹ̀yin èèyàn wa ara lé hmm, kí la fẹ́ wò lénìí ìbáṣepọ̀ láàárín olùkọ́ àti àwọn ọmọ iléèwé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé hmm, ẹni tá a fẹ́ kọ́ tá a fà mọ́ra irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò sóhun tá a kọ̀ tí ó mọ̀ o ẹ jẹ́ n ṣàpẹẹrẹ kan fún yín bí the professor emeritus. ẹni sọ̀rọ̀ mi ìfẹ́ dàbí ẹni pé mi ìfẹ́ wájà ìbásọpọ̀yà ní ẹ̀ ń tọ́ nǹkan tí mo kọ́kọ́ fẹ́ bèèrè ni pé fún àwa tó jẹ́ pé àfi bẹ́ẹ̀ gbóyìnbó púpọ̀ àdẹ̀mọ yorùbá púpọ̀ èmi bá ní pé kẹ́ láti definition ta lolùkọ́ ta lákẹ́kọ̀ọ́. wọ́n ní ká sọ pé ta lolùkọ́ ta lákẹ́kọ̀ọ́ á ah. dáa fún yín akẹ́kọ̀ọ́ ó jẹ́ ọmọ tó kúrò àbí ẹni tó kúrò ní àkàtà àwọn tó ní tó ń lọ láti lọ kẹ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ẹnìkan mhm. nítorí pé èèyàn kì í mọ gbogbo nǹkan tán olùkọ́ ó jẹ́ ẹni tí òun náà ti lọ kẹ́kọ̀ọ́ níbì kan tó wá ní ẹ̀kọ́ tiẹ̀ tó wá fẹ́ bù nínú omi ọgbọ́n tiẹ̀ tó fẹ́ máa bù fáwọn èèyàn mu kí wọ́n lè dà tiẹ̀ kí ìrìn àjò tàwọn náà kó lè dán mọ́rán mo wí ire àbí mi ò wí ire. ẹ wí ire. ó yá. kí n continue. Ah àbí. ó dáa. gbọ́dọ̀ ti jẹ́ oníbèrè lọ́jọ́ adé lẹ́yìn. <laughs> ilé ìwé ẹnu ẹ̀kọ́ṣẹ́ ilé ìjọsìn hmm. gbogbo bẹ̀ láti lè kẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni. kò wá kí n ṣe pé tíṣà tí ó ń kọ́ wa ní ìwé bí abí abídí hmm. tàbí one two three hmm. òun nìkan ni olùkọ́ wa rárá o. ṣe rí àwọn olùkọ́ tí wọ́n ń kọ́ wa níṣẹ́ àwọn àfáà tí wọ́n ń kọ́ wa ní kéwú àwọn pásítọ̀ tí wọ́n ń kọ́ wa nímọ̀ bíbélì ẹ àwọn bàbá wa tí wọ́n ń kọ́ wa ní ẹsẹ̀ fá àti ẹ gbogbo ẹ̀ náà ní ṣebí ẹ̀bí akẹ́kọ̀ọ́ ni owó ní òun má kó bá mi bóyá ká mọ́ yẹ̀kú. ọ̀yẹ̀kú mo bá ẹ̀ múlẹ̀ lẹ́ni o ikú ìpẹta lójú ràn. jésù ni mo bá dúró ànábì ni mo tẹ̀lé. iná. bàbá ni kẹ́ ẹ mú àwọn bàbá bí mo ṣe ń sọ lọ hmm. òun ni wípé ẹ̀kọ́ òpin síbì kan kò dẹ́ ṣe ìmọ̀ táwọn èèyàn ń pè ní western education nìkan ni ẹ̀kọ́ tá à ń kọ́ kì í ṣe gbà tá a bá lọ sílé ìwé níbi tí àwọn òyìnbó ti ń sọ èèbó fatafata fatafata tá a fi kàdé fáfitì nìkan ni akẹ́kọ̀ọ́ nígbà tí a bá lọ kọ́ṣẹ́ mẹkáníìkì àbí bí wọ́n ṣe ń hun aṣọ àbí bí wọ́n ṣe ń ṣe typewriter àbí bí wọ́n ṣe ń ṣe tẹ̀kọ̀mpútà àbí bí wọ́n ṣe ń gé aṣọ bọ́ ṣe ń ṣe irun bọ́ ṣe ń ṣe ojúlóge àbẹ̀wò tiwa kọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ ni nítorí iṣẹ́ tiwa yìí náà kíkọ́ ni mímọ̀ lóòótọ́ ẹ̀bùn ni ló pọ̀ jù ń bẹ ṣùgbọ́n ọ̀tún kọ kó o lè mọ̀ dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀. tí bá má sọ mi lẹ má ṣe bẹ́ẹ̀ ni tó jẹ́ nsù má sọ mi lè yàn burúkú àwọn aráàlú. síbí wọn náà ló ní wàhálà mi pọ̀ mo dẹ̀ reduce wàhálà mi ní ìsìn ojú ní kò tẹ́ lọ́rùn. bílẹ̀ mi ni mi ò nice tí bá béèrè lọ́wọ́ ẹ̀ down like okay. from teacher to student yes, like olùkọ́ sákẹ́kọ̀ọ́ yes, àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni mà bí mo ṣe ń sọ lọ jàre good student òun ni wípé èmi bèbí oníke èmi bèbí <laughs> oníke èmi bèbí oníke tí ìbá ṣe Mr Joseph tó ń dì mí lọ́wọ́ mú o pè mí bèbí ó di two ó di méjì. bí mo ṣe ń sọ lọ gbogbo ẹ̀kọ́ tá a bá lọ kọ́ láyé òun náà ni ẹ̀kọ́ tó dẹ̀ ṣe pàtàkì ká kọ́. Hmm. nígbà tí a bá wá fẹ́ jura wálẹ̀ láti lọ kẹ́kọ̀ọ́ bóyá àwọn òbí wa ló fẹ́ jù wá sẹ́nu ẹ̀kọ́ yẹn tàbá hmm. wa fúnra wa la fẹ́ jura wa síbẹ̀ àti di akẹ́kọ̀ọ́ nìyẹn akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ láti ìgbà tá a bá ti lè sọ tó bá ti sọ pé what is your name tó o ti lè dáhùn pé my name is Adémúyìwá tó ti ní kí lọ́ọ́ jẹ tọ́ọ̀tì ní ìjẹ̀rẹ̀sì. ìjẹ ọkà. ó ti mọ̀ ọ́ sọ ó ti mọ̀ ọ́ gbọ́ hmm. ó ti lè sọ lẹ́nu báyìí ó ti ń kẹ́kọ̀ọ́ nìyẹn. ẹ lóòótọ́ pri ẹ̀kọ́ wà ẹ̀kọ́ tó ṣáájú wà débi pé àwọn ìyá wa máa ń fojú bá wa sọ̀rọ̀ hmm. àwọn ìyá wa máa fara bá wa sọ̀rọ̀ hmm. ìgbà tọmọdé gan báyìí ti mọ̀ ọ̀rọ̀ sọ ṣùgbọ́n nípa ọ̀rọ̀ nǹkan táwọn òbí ẹ̀ bá ń fojú sọ a máa kẹ́kọ̀ọ́ bóyá ó ń ṣe kọ̀ọ̀kan tó ṣe ju ju kó tó ṣe junior délẹ̀ òun gá ti ṣe kíni a ti para mọ́ a ti mọ̀ pé ojú tíyá mi fi ń sọ̀rọ̀ yìí ó dẹ̀ mọ̀ káwọn ìyá wa lọ́jọ́ yẹn ah! ojú lẹ gba wọn. ojú lẹ gba wọn gbogbo gbogbo ojú ló ní oríṣiríṣi nǹkan tó bá ṣe báyìí o ti mọ ohun tó sọ tó bá ṣe báyìí o ti mọ ohun tó sọ tó bá ṣe báyìí o ti mọ ohun tó sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá òun ni ẹ̀kọ́ hmm. ṣùgbọ́n ẹ̀kọ́ tí mo fẹ́ ká gbé yẹ̀wò láàrin olùkọ́ àti ẹ̀kọ́ akẹ́kọ̀ọ́ òun ni tó yá pé a bá lọ sí ilé ìwé láti lọ kọ́ ìmọ̀ ẹ̀kọ́ òyìnbó tàbí a lọ sí ẹnu ẹ̀kọ́ṣẹ́ láti lọ kọ́ ìmọ̀ kan téèyàn kan ti mọ̀ tí ó fẹ́ kọ́ wa ṣe rí gbogbo ẹ̀ a máa nà yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ mọ̀ pé tá a bá ti dé a ní fi gbàkan bọ̀ kan náà àdẹ̀ ní fi ẹyọ kan pé méjì gbogbo ẹ̀ pátápátá la máa sọ fún yín ẹ wo ẹ para lé o ẹ pèrò ọ̀nà wípé ètò ojúmọ́ ire tó ń sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ ó ti wà lórí afẹ́fẹ́ gbogbo wọn máa bọ̀ àsìkò ti tó kásáré dókè lọ́hùn ṣùgbọ́n a máa padà bọ̀ ní sínsìnsìnsìnsìn tá a bá ti dé àbọ̀ sábà mi ètò gangan gangan gangan ẹ má lọ síbi kankan torí kémi àti adémùíwá àwa ń bí dóò tẹ bá ti lọ́ọ́ sí o máa búlì mi bò àwa ń bí.